أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفقي ونفقه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo adẹ̀tọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìgbìyànjú wa àti lóru látàrí àlámọ̀rí ẹ̀sìn kọ́lọ̀n kó gbà níjọsìn lọ́wọ́ wa kọ́lọ̀n kó jẹ́ ká máa dá a sí i lójoojúmọ́ gbogbo ibi tá a kù sí kọ́lọ̀n kó tún ẹnìkọ̀ọ̀kan wa ṣe ṣàìtọ́ọ̀nù tí máa ń tààyàn jẹ tí máa ń jẹ́ kéèyàn ọjọ́ rí èèyàn lójú tí ó fi àrò pé ṣe bẹ́ẹ̀ mi náà ń gbìyànjú ọlọ́mọ jẹ́ kí ṣàìtọ́ ọmọ jẹ́ kórí wa gbámú ṣe kárí mi tí máa ba ṣẹ́ jẹ́ kọ́lọ̀ńkọ́lá wà ń bẹ́ẹ̀ la haúlà wà láàkú wata ilà abilà ilà alẹ́ ìrọ̀dín ní ìtẹ̀síwájú nínú tíra tí a ń bá lọ tíra wa mẹ́nàájúlì mọ́mìn tí a máa ń sàlàyé ẹ̀nìrọ̀lẹ́ jímọ̀jímọ̀ ní mọ́sálásí wa ní àlùbásọ̀rù ní ìbàdàn bí ibi tí a dé dúró níjẹjọ lábẹ́ mẹ́nàájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat mẹ́nàájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́run nípa bí wọ́n se máa ń gbé èèwọ̀ sílẹ̀ àwọn nǹkan tí ò da tí wọ́n ma ń gbé jù sílẹ̀ ti wò pé nǹkan báyìí ò da àwọn ẹni ọlọ́run ma ń gbìyànjú kọjá pé gbogbo rẹ̀ 100% kán débẹ̀ èyí tẹ́sù àbẹ́sù jẹ gàba lé wọn lórí tán wá ṣe wọ́n tún wá banújẹ́ wọ́n tún wá tọrọ àforíjì bóyá wọ́n ṣe é sì parọ́ wọ́n á rò pé ah, wàlá mo sì parọ́ ara táwọn ẹni ọlọ́run sì máa ń sá fún nìkan parọ́ wọ́n bá túbá bóyá wọ́n ṣe rí ìhòòhò obìnrin tí ò yẹ kí wọ́n rí wọ́n banújẹ́ wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bóyá nìkan fún wọn lẹ́ran wọn ò mọ̀ pẹ́lẹ́dẹ̀ ni ẹlẹ́dẹ̀ lámọ̀ fún àbájá ẹ́ tọ́bá jẹ́rọ Abubakar rọ̀bí aláàn yóò tọwọ́ bọ̀ fún wàlá yóò sì pọ̀ ṣùgbọ́n yí mọ́ni ti wá lè mọ́ débẹ̀ kéèyàn ní àpò ah, mo sì á fẹ́ pọ̀ àwọ́kẹ̀ yí mọ́ pé màá yà mọ́ gbẹ̀ <laughs> ètò ti lọ́mẹ́ran ara ń kọ́ almohim àwọn ẹni ìlú fà jẹ́ pé èmi àti yín náà kọ́lọ́n kó tún wá ṣe tá a bá ń jẹ́ àfa àsúnà tá à ń jẹ́lẹ̀ àsúnà tó bá já sí pé àwọn muharramat à ń se ṣe ìrìtìkábùlì muharramat àwọn tọ́lọ ní ọ̀dà yẹn làwa wá ń ṣe pẹ̀lú rúgbọ́n wa pẹ̀lú ṣòkòtò wa tó fò òkè pẹ̀lú jáàbù wa pẹ̀lú nìkọ́ọ̀bù wa ntọ́lọ ní ọ̀dà yẹn òun la wá ń ṣe ó nídìí ká sọ́ra pé àìdí mùmìnì sẹ́yìn pàápà tó kọ tíra yìí wọ́n fẹ́ sọ wá di kíni o mùmìnì ìlàwọn nǹkan tí wọ́n ń kà fún wa ọlọ́run já jẹ́ mùmìnì òdodo ibi ọ̀rọ̀ àlẹ́kìyàánà láti dó oúnjẹ jọ jàǹbá ṣíṣe adẹ̀ ti sọ fúnra wa pé ká sọ́ra fún jàǹbá jàǹbá ẹ̀yin tẹ́ ẹ máa dín òṣùwọ̀n kù ẹ sọ́ra ìwọ télọ̀ má ṣe jàǹbá mẹkáníìkì má ṣe jàǹbá kápẹ́ntà fọ́níṣọ̀ má ṣe jàǹbá èmi tèmi náà jẹ́ tísà kí má ṣe jàǹbá jàǹbá pọ̀ tèmi náà lè ṣe gẹ́gẹ́ bí kíni o tísà alimoyin gbogbo tí kálukú wa bá ń ṣe ó ń ṣe ọwọ́ ó ń ṣe ìjọba aládàáni ká jàǹbá láàrin ọkọ síyàwó ká jàǹbá láàrin ara wa láàrin ọ̀rẹ́ méjì ẹ má jàǹbá ẹ̀gbọ́n sábúrò ká ṣọ́ra fún jàǹbá gbogbo eléyìí àtìyànjú ẹ̀ ní ìjẹjọ́ àáfàá tó wá bọ́ sínú agbọ́nrin míì nípa pé àwọn ẹni ọlọ́run ara ń tẹ́ fi máa tó mọ̀ wọn òun ni pé wọ́n máa ń sá fún àtàálùmù lè dúníyà wàkìtìmánù lẹ́yìn àtàálùmù lè dúníyà wàkìtìmánù lẹ́yìn àwọn ẹni ọlọ́run èyí ní ìsìn ó bá wa tá a jọmọ ilé kéw àtàfáwì kéèyàn lọ kọ́ ìmọ̀ nítorí ayé jẹ́mọ́ ẹ̀gbọ́n mi yóò kéèyàn lọ kọ́ ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn kódà tẹ́ dórí ẹ̀yìn tẹ́ ń kọ́ mọ́ ilé ayé náà tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí kí ló kọ́ sọ ṣe mẹ́sìn ìwà mọ́ rẹ́rìn tó bá tó máa mí pé ìṣèpè fún o ò lè di dókítà o yóò ní ìsáàsù lè ṣèpè fún un ọmọ tó bá fẹ́ ṣe mẹ́sìn láti primary school lẹ́ẹ̀tì mọ̀pọ̀ mi eléyìí mẹ́sìn ni ó ṣe medicine is not meant for everybody a nídìí àwọn medical doctors tán pọ̀ ó fàtà ṣe máa encourage àwọn tó wà science ẹ lọ ṣe medicine tàbí ẹ lọ ṣe nursing àbáwọn paramedical courses àwọn kọ́sìsì tó tó ní ṣe pẹ̀lú kíni o ètò ìlera torá wa mùsùlùmí akéré ń bẹ ìyà ń jẹ wá ń bẹ ilé ọ̀jẹ̀ dókítà kiri yóò kan kọ́mọ fẹ́ fọwọ́ tẹ́lẹ̀ rárá kí ṣe ń tẹ̀ ń bò náà kan yìí tèmi ń tẹ̀ ń bò náà là ń fọwọ́ tẹ̀ yìí yóò tún fi ìkórira ẹ̀sìn bẹ̀tẹ̀ bá rí dọ́tọ̀ ọ̀sọ̀dọ́jà àfàásù náà kódà tí kọ́ndíṣẹ̀ bá wà rántí kó tírìtì obìnrin wàláì kò ní feel comfortable torẹ́ni ọlọ́run ni kọ̀wá níjà tó pé yọ́ mọ̀ mọ̀ omi tí ọ̀yẹ́ kó wò lára omi yóò kẹ̀ máa ṣe é ṣe pé mo gbọ́dọ̀ labí mo gbọ́dọ̀ fún lábẹ́rẹ́ ń bì mo gbọ́dọ̀ fọwọ́ kan bì kìí ṣe pé nìyóò tán àmọ́ ẹ̀dọ̀gẹ́ sátán kò tún gbọ́dọ̀ rí síbẹ̀ tá a bá jẹ́ pa bá wá róbìnrin tán pọ̀ aláwọ̀ obìnrin tán jẹ́ surgeons tí wọ́n lè carry out surgery tí wọ́n pé tí wọ́n nìkan torí pẹ́ lómi ìrókè yára èèyàn lọ sí medicine medicine ìtí jẹ́ medicine ọ̀fẹ́nu dókítọ̀ míì eyín lásán ni tiẹ̀ kò lè tọ́jú ojú gbogbo tó fi di pòfẹ́sọ̀ eyín ni eyín kan bí ó funfun ó ti mọ̀ túmọ̀ ẹ̀ tán bá léyìn kan ọkàn láàrin ọmọ tí ó lò sí tán bá léyìn kan ó ń kànyàn ọmọ tí ó rẹ̀kọ́mẹ́ndì eyín nìkan lọ́kàn òun tẹ́ bá láti láìsẹ̀ eyín má gbé lọ ibo ní kọ́ má gbé lọ ọ̀dọ̀ ẹ̀ tóhun specialize lè lórí nù ẹlòmí etí ni etí etí kan romi ni etí kan tètùtù etí kan kìíní kan kónú ẹ̀ gbogbo tó bá jọ méjì tóun dí pẹ̀lú nù dókítà mi ètò ìwòsàn ọmọ kéékèèké ẹ̀mí àgbàlagbà lọ́ọ̀dún ẹ̀ tálẹ̀ máa gé lọ́dọ̀ rẹ ọdọ àwọn ọmọ kéékèèké a bá láwọn obìnrin tó bá rà surgeons tí wọ́n ní operation ọlọ́run àárí wa ọlọ́run kọ́ là wà wà láì sórí ọkẹ́ eighty five ọlọ́run má jẹ́ àdínkù sí dáadáa operation yọlá ọ̀tọ̀ ní kí obìnrin lóyún wọ́n fẹ́ sọ operation fún àfà àwọn operation tó tún burú ju olóyún lọ ń bẹ tí wọ́n ní pé ibi tán fẹ́ là yìí o three hundred akínní kan fifty thousand ni ọ̀sán o kéde ẹsẹ pé èèyàn ọmọ ó lè já àárín ọjọ́ méjì náà ni wọ́n bá ní ẹyin kinní kan o ẹgbẹ́ yìí ni kò sùn láti jẹta ẹgbẹ́ wọn bá ní kinní kan ló mú un bẹ wọ́n ọpúrẹtì ẹ five hundred thousand yóò sọ ẹ́ àìmọye tó lọ fún ìtọ̀ ẹ̀kan bá operate torí owó ọwọ́ manager rẹ̀ kò lè operate yẹn so ráwọn surgeons iṣẹ́ tó ẹ̀kan operate ìwọ náà wá lọ kọ́ medicine kó lè máa bùgá ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọ́n lọ kọ́ kọ́ọ̀sì ká lè máa ọ̀rọ̀ mọ́ òun náà fẹ́ di lọ́ọ̀yà tó bá ti á di láà òun náà wà wọ́sọ yóò mọ̀ wá sí bí èmi àmì barista àmì lọ́ọ̀yà yóò mọ̀ sórí bí orí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ nítorí ọlọ ọkọ náà nù torí ayé falila ilham ọlọ́run sàwọn àfa àwa tí wọ́n tún níwá lẹ́sàn-án rí kò sí mọ́jára náà ọ̀yà tọ́ọ̀gì wàláì ìtàn fi tírénì tiwa ni pé kódà tó o bá fẹ́ lọ ṣe kọ́ọ̀sì ní yunifásitì lọ ṣe nítorí Islam jẹ́ sọ fún ọmọ tọ́lá ìmọ̀ye programs èmi mi ò kí ń ṣe art student commercial student ni mi nígbà tí mo wà secondary school lẹ́lẹ́ta high school mo change kọ́ọ̀sì mi kúrò ní commercial lọ sí kíni o art nítorí ìtọ́lọ́n wàláì mi ò regret pé mo change ẹ̀ mo sì ń dunnú lọ́dọ̀ ọlọ́run mo tó bẹ́ẹ̀ náà kí n tó dunnú náà àlùjá náà afa the first jam tí mo kọ́ ṣe tí mo mú ui fọ́ọ̀mù rẹ̀ bẹ́ẹ̀ lé gbogbo ẹ̀ mo máa ń keep the same mo ní gbogbo ẹ̀ lé mo mú economics àti political science mo pass economics mo pass commerce accounting nìkan mo fẹ́ẹ̀lì mo ti rò pé màá lọ ṣe economics àsọlọ́n ti máa tọ́ fẹ́ lómi fún pé economics kọ political science ni àáfà mo ṣe fẹ́ẹ̀lì jambu jambu kẹjá jami mọ́lẹ̀ báyìí ni pé ọ̀ lọ ṣe economics kankan láàrin ọdún kan pa àwọn admissions ọdún kejì báyìí ni mo change àníyàn mi sọmọtọ́jẹ́ ń change ẹ̀ wọ́n gbé lẹ́jọ́rà kan ní yunifásitì kan tí ń fẹ́ dákọ wọ́n gbé wá sórí rédíò eh, tẹlifíṣàn program wọ́n wá ń bí láwọn àbéèrè bóyá professor àbí doctor of Arabic and Islamic Studies lọ́dọ̀ tí wá ń bí tó bá ti rẹ́nìkan tó study the level yẹn ní university wọ́n ti àkè ah, àwọn àfáà ńlá dé yíò sọ fún ìbéèrè professor eh, doctor Arabic and Islamic Studies <laughs> lárúbáwọ̀ ọmọ ìpìtìdà yìí máa dùn ọ́ dájú lárúbáwọ̀ ẹ̀ lọ kìrọ́ ọmọ ìpìtìdà yìí máa dùn ọmọ tí mò ń sọ kì í ṣe pa rẹligéètì ṣùgbọ́n tó bá di bí èbò àbí káfíèbò sàlàyé Islam Islam tó lè mọ́tò kọ́ rẹ̀ ti gan tán tàwíìdì tọmọ ìpìtìdà yìí máa dùn mọ́ ìmí inú wọn ọmọ mo mọ tí mò ń sọ wọ́n wá gbé ẹni yẹn wá sí orí rédíò orí tẹ́lì ìjọ náà lọ́wọ́ ń sàlàyé bẹ́ẹ̀ bí sọ ẹ̀sìn tí ń bá gbàgbé lónà wà ní pé à mọ́lúdì à ara islam <laughs> ní mọ́lúdì wá mọ́lúdì kódà ẹ̀yìn ní ọba ń pe súnà ní bídíà ó ń pe bídíà ní súnà lọ́ba fọ́jú ọ̀rọ̀ pọ̀ ìgbà náà dẹ̀rẹ̀ kò tí ìdáyé máa fóònù tí gbogbo station ní téèyàn máa fóònù ah èmi tí mo jẹ́ pé mo ẹ̀sẹ̀ parí secondary school gan ní ṣùgbọ́n tí mo ti lọ máàdùn lárọ́ bí pẹ̀lú àwọn táwa ti kànú tàwọn ìdílé kéwà táwọn wáàsí tá a máa gbọ́ gan mo jẹ́ pé bàbá tí ń sọ̀rọ̀ yìí ti ń sọ yìí ọkọ̀rẹ́ẹ̀tì pé bàbá ìsọkúsọ ní sọ ń pa Islam fún ah, làwọn yóò ti àmọ́ sọ̀rọ̀ Islam báyìí wọ́n ní ah, ìbáwọn tọ́jọ́ tọ́rìtì náà nù àwọn ń discourse ọ̀rọ̀ láwùjọ kan sí wọ̀gọ́ prógámù tí wọ́n pe ẹni báyìí ẹni pẹ̀lú ẹjọ́ kìnìún kan àbí dọ́tọ̀ kìnìún kan wá tóun náà wá sọ̀rọ̀ ó lè mi ọ̀gbọ́ ah, bàbá yìí tí máa ń sọ̀rọ̀ bí àbí wọ́n ti máa sọ kú sọ nù pé ẹnìkan ní tí wọ́n bá ń sọ ìsọkúsọ sẹ́yìn lọ sí kọ́ọ̀sì tí wọ́n ṣe ẹ̀nà ń sọ̀sọ̀kúsọ ṣé tí wọ́n bá fẹ́ pé èèyàn kan wá sọ̀rọ̀ síláàmù ní bcs lẹ́ńtìẹ̀ ṣé wọ́n lọ pe professor of gynecology pé kọ́ wá sọ̀rọ̀ sí báwọn tó bá ṣe fẹ́ ní arabic and islamic náà wọ́n lọ pé àwọn rédíò ṣàṣìṣe náà ó kì tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa ètò ìlera ní ìsìn ẹ máa gbọ́ mi o orí ń fọyàn malaria monkey box, ebola ọlọ́mọdé àrímọ́ nàìjíríà ẹjọ́ nítorí ọlọ́run tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ebola sẹ́ni tó ṣe issue wọn lọ pé tààlà àwọn iléeṣẹ́ rédíò ọlọ́pẹ̀ ẹni tó ṣe kí ni o Arabic and Islamic Studies jẹ́mọ́ àṣetorí pò sí ń bẹ̀ ní lóòótọ́ ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ bó ṣe wọnú ẹ̀mí mi lọ nìyẹn pé àwa náà nídìí ká lọ ṣe àwọn kọ́ọ̀sì kan mo á rò pé èmi fẹ́ kan mo ti change sí art tẹ́lẹ̀ mo ní commercial courses mo ní economics mo ní commerce mo lè lọ fi ṣe political science àti economics mo ní government islamic studies àtàwọn other courses mo ṣe change inú afá jáàbù kejì tí mo ṣe báyìí ọkẹ̀ mọ́ arabic and islamic studies bọ́ọ̀lù ọ̀sẹ̀ nìkan mú mi nìyẹn ni mo wá ṣe dòní ọmọ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ rìbá àtọ̀rọ̀ sukuk sukuk bond tó di issue nàìjíríà petas fm èmi náà wá pè tí mo ní ọjọ́ ń wá bì níbi friday márùn sẹ́yìn petas fm mo ti lọ ṣe program táwọn fóní program táwọn èèyàn pè láwọn ṣáìdì ìbàdàn ṣé wọ́n lè wá pè mí nítorí tí bàbá kan sọ pé mọ́lúdì ara àsìlámù ló wà tó ní pé kò sí tó burú ẹ lè ṣe wẹ́dì kẹmọ́ gé kéèkì ẹ lè wọ wẹ́dì gown ṣé wọ́n lè pè mí jọ náà torí pé wọ́n rí pé fíìdì mi ọ̀jọ́ mọ́bẹ̀ ṣùgbọ́n táwọn rédíò náà wà rò pé nínú ẹni táwọn náà lè pè tó lè dá sọ́rọ̀ ẹ̀sìn wọ́n wá pè mí náà torí pé àfáì náà ńgbà àwọn spectrum rasmed wọ́n fẹ́ kọ ìwé fún Islamic studies wọ́n sì wá pa àfáàmù jíìbù fúnra wọn náà wá bá mi pé kí n bá wọn kọ̀wé fún Islamic studies ìwé yẹn ti wọnú sílábọ́ọ̀sì nẹ́kò lónìí wàláyé wà nù sílábọ́ọ̀sì ní wà nù kẹ́ni sílábọ́ọ̀sì nẹ́kò báyìí page one fifty eight tẹ́gbẹ̀ ìwé tí mo bá wọn kọ wọ́n ìkó kọ́ méjì wà ń bẹ̀. níjó òní sọ́lẹ̀ sọ pé èmi ni kí wọ́n bá wọn kọ̀wé Islamic studies ìsàfà àti ọ̀lọ́ yunifásitì Nàìjíríà lónìí kí náà fi ń pín bọ́ọ̀ bá ṣe kàwé sí sọ ti nìsín wọ́n wá rò pé ìwọ relevant ní kíni o fíìdì tó bá fẹ́ sọ̀rọ̀ ìtàn ìwọ tó bá lọ ṣe history fi áta ah, ló ṣe history náà Doctor, Mrs. Khadija wọ́n ṣe history wọ́n nìkan mú wọn náà kódà ọba àjẹlẹ̀ àtò ń bojú ojú rẹ̀ kan fẹ́ lò kí náà fẹ́ lò ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n sọ onímọ̀ tá fi lè pè ọ́ níta àti gbọ́dọ̀ sọ̀ra nìyẹn sọ wá rí mọ́ yìí yóò jẹ́ kọ́pọ̀lọpọ̀ sọkúnjọ́ gbélé àlùkìyàmọ́ ọlọ́run wọ́n sì máa ti wà ní ìdí òjì àsọkún ọmọ tí ó jẹ́ kéèyàn ó sọkún àwọn èèyàn ọlọ́kọ́ máa ń torí tọ́lọ́run lónìí ilọ́sọ̀pọ̀lọpọ̀ àfáà náà tán bá ti nímọ̀ wọ́n fẹ́ sọ̀mọ̀ di pé kí ni o ayé no ìmọ̀ ọgbọ́dọ̀ jayé sórí ìmọ̀ máa ń liberate èèyàn ni pàápàá àwa tá a bá lọ ṣe Arabic Islamic study tá a lọ ṣe ẹ̀kọ́ ẹ̀sìn àáfàá mi tóun náà jẹ́ doctor of Arabic ó ti ó ti tirẹ̀ bọ àárín àwọn olóṣèlú àwọn olóṣèlú ní ọ̀wà àmọ́ sọ pé àáfàá ti kẹ́ ẹ sọ rẹ o yọ ọmọ wa tú Kùránì níbàámu sí tó lóṣèlú sọ ìbẹ́ẹ̀ ẹ̀rí kan tó ń tú kúlíláwù mọ̀mọ́líkàlì múlíkì tú tí múlíkà máa ń tàṣáwù pé ọlọ́run wà tẹ́sí rẹ̀ kan wà tó yíṣù máa ń tàṣà pé ọlọ́run òun lọ́ba tó yẹ pé kúlíláwùmọ̀ máa ń líkàlì múlíkì òun lọ́ba tí ń fọ bá jẹ ọ wá ń lò fún kèfèrí kan ní àwọn gómìnà south west ijó òní tí èsì gómìnà mọ̀ lónìí pé ọlọ́run ló fi yí jẹ ọlọ́run ni kúlíláwùmọ̀ máa ń líkàlì múlíkì <laughs> torí wọ́n sọ pé bá a ṣe fẹ́ kó o tú àáyà èrè oko lọ́lọ́run ló fi lágbájá jẹ o so kíkà mùsùlùmí ọ sọ̀pọ̀ jẹ o sincerely tá a bá sọ́ra téèyàn bá lọ kọ́ máa ń torí ayé ayé lè dé ọ̀rọ̀ ó ṣe kíni o ọ̀rọ̀ ó fò lọ èèyàn lè jẹ́ àfa àkọjẹ́ multi trillionaire tó bá rí lọ́nà àlà Abraham bona of àfa ni asámu Abraham bona of ara àwọn ọmọ àlùjẹ náà mẹ́wàá ọgbàwé àlùjẹ náà báyìí látàyè ni kọ́lọ̀njáwa náà rí ọdún ẹ̀ látàyè lọ́rùn Abraham gbàwé àlùjẹ náà bó ṣe gbàwé àlùjẹ náà yẹn multi trillionaire Abraham kì í ṣe billionaire owó rẹ̀ pọ̀ gan-an lọ́nà àlálì tẹ́lẹ̀pẹ́ tí gbogbo ọjà tí wọ́n bá kó ọjà abrahamu wọnú ìlú inú ìlú ìjọ náà lọ́hùn ìlú omi ni pé àà ah, ah, Dangote ọ̀sẹ̀ Dangote lọ́wọ́ lọ tọ́ bá kó ọjà Dangote wọ̀ Ìbàdàn àìfíìlì ẹ̀ jáso tọrọ Ìbàdàn fẹ́ẹ̀ dúkọ́ yẹ́kọ́ ọjà Dangote láwà fíìlì lọ abrahamu tán bá kó ọjà rẹ̀ wọnú ìlú ìjọ náà gbogbo olùmọ̀ pé ọjà abrahamu ń dé toró lówó ni ó ti dẹ̀ sọ́ àwọn èèyàn lówó lọ́wọ́ sì já àfà èèyàn lè já àfà tọ́lọ̀ bá yóò lówó lọ ṣùgbọ́n jẹ́ ń sọ fún ọ àwọn ọkọ̀ aye. nítorí ayé wọ́n kọ́ mọ̀ nítorí kíni ọlọ́run ayé wá dé wọ́n wá ń fi mọ́ ayé gbolẹ̀ wàyí àrọ́ gímọ̀ pé ìrẹ́ ayé fẹ́mi kókó lọ́dọ̀ méjọ ìlàgẹ́ ìrì ẹlòmíì tó sí mi ni ọmọ rẹ̀ kọ́mọ̀jọ́mọ́ yẹn dé torí ọlọ́run ìlàgẹ́rì kó lọ́dọ̀ mi mi ìfẹ́ ọ mọ́ kọ bá mi jọ ayé wa ní ìkó bọ̀ máa fi mí ṣe tọ́lọ́run ni rán mi lọ bí súnà rán mi lọ bí dáwà rán mi lọ mọ́sálásí rán mi lọ ọ̀dọ̀ ọmọ òrukàn rán mi lọ ọ̀dọ̀ opó rán mi lọ ọ̀dọ̀ dáìbọ́sí rán mi lọ bí tán ti nídìí owó àwọn wá ń rán owó owó ọya lọ́ra globe mọ́sálásí báyìí owó lọ́ra jẹ́nẹ́tọ̀ mọ́sálásí báyìí owó lọ kọ́ mọ́sálásí báyìí owó lọ rányàn lọ mọ́kà owó rányàn lọ múra àwọn ọmọ fowó tí wọ́n kó tẹ́lì wọ́n àmọ́ fowó tí wọ́n gbé aṣẹ́wó ọlọ́mọba ní kí ọgbà àwọn sàbẹ̀ yìí almuhim àáfàá ní ẹ lọ jẹ́ agbọ́yé gbogbo ẹni tí ọba ń lọ kọ́ ìmọ̀ nítorí ayé ìmọ̀ ò lè wúlò fún kódà tó bá nímọ̀ yóò máa jẹ́ hujja tó ní yìí ní láàlàhù ìmọ̀ lọ́rùn ni wàkìtìmánù lẹ́yìn tá a bá tó wá nímọ̀ tán wàhálà mi tún rè ọ̀dà akọ ọmọ ju ọ nípa ẹ̀sìn kọ́ ọmọ le sọ kódà bàbá àlùfẹ́ ní wọn wọ́n ní kódà tó ọmọ àbò ní tí wọ́n bá bí ní béèrè kódà kọjá pé òun gan ò tí ì máa lo ìmọ̀ yẹn ó gbọ́dọ̀ sọ àáfàá ni ìyàwó rẹ̀ ń síjú lẹ̀ kò tí ì máa bojú wọ́n wá bí nípa kóbìnrin ó bojú ó ní òsà kìí sára islam àáfàá àkọlé àáfàá àkílé lẹ́yìn àáfàá èṣù nìyẹn àáfàá ni ó nímọ̀ lóòótọ́ wọ́n wá ka mọ́ bí etí ọ̀dà wọ́n wá bíi pé àáfà ìbára yìí náà ta rondé lánàá <laughs> ah, ó ní rondé ẹ̀sìn ọba fẹ́ mọ tó kẹ́rì wájú òfin mọ sọ̀pọ́ọ̀tì aburú tó ṣe rárá rondé ọ̀dà òsè bá rẹ́yìn bẹ̀ lánàá kọ́lọ́hún forí jẹ́mi kọ́lọ́hún ṣe kí ni o sẹ́yìn pé the cases àwọn èèyàn ti rí pé ajẹ́ pé àáfà náà máa kí tóun ṣe kí ni o kódà èmi lè wọ́n wá bí nímọ̀ ọ wá ń ṣe kìtìmọ́nù lẹ́ẹ̀l ó ń fìmọ̀ pamọ́ àáfàá ní òda ṣé ẹ wá rí pọ́lẹ́mù táwa tó wá ní lónìí nígbà táwọn onímọ̀ míì wá ń fìmọ̀ pamọ́ aláìmọ̀ kan wá sọ àìmọ̀ kan di ìmọ̀ gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń kà fara àwọn èèyàn tó ń pa àwọn èèyàn kéfèrí sincerely wọn à ní mọ̀ ìtí mò ń sọ yé mi ìmọ̀ wọn ò náà dárìn nígbà tó ní mímọ̀ tó nímọ̀ tó dákẹ́ aláìmọ̀kan ti ṣe kí ni o wọ́n tún spread àìmọ̀kan lórí rédíò ẹ lọ gbọ́ program wọn lágẹlú lálẹ́ ìwọ tó bá ní stabilizer mọ́ wùlẹ̀ gbọ́ èmi ìbá èmi kọ̀dá kọ́ mọ́ gbọ́ torí pé aburú náà ń sọ ń bẹ̀ sótìyé ṣùgbọ́n táwa bá gbọ́ sótìyé even èmi ègbọ́ wàláì bóyá ló jẹ́ ìkànnà bẹ́ẹ̀ méjì èmi è gbọ́ mi ìsìnbẹ́lọ́n kí lásìkò tí fi máa gbọ́ gan bẹ́ẹ̀ tí má tiẹ̀ wá gbọ́ èmi lè jọ ọ́ èmi lájọ níwọ̀nba táwọn àáfàá wa ti kọ́ wa àwa sì ní stabilizer níwọ̀nba tó yẹ pé tí náà wọ́n bá bó sára rẹ tó ṣe gírírì wàá ṣe kí ni o wàá stable rẹ ìwọ iná ò lè gbé ọ lọ tí ó gbé ọ lọ bí tẹkifírí tí wọn náà wọn rò pé súnà ló tẹ́ pé ọkàn ká fara àwọn èèyàn ni àáfàá aláàgbọ̀dọ̀ fìmọ̀ pamọ́ nínú súrọ́tù Fatir Quran chapter thirty-five, verse 28 ọlọ́ni innama yakhshallahu min ibad innama yakhshallaha min ibadil ulama so ráàrin yẹn ọgbọ́dọ̀ wọ dáadáa innama yakhshallaha min ibadil ulama àṣẹ àdátòlẹ̀ àṣírí òun ni innama yẹn tá a bá ń sọ pé àwọn wo ló yẹ kó páyà Ọlọ́run paríparí àwọn tó yẹ kó máa páyà ọlọ́run nínú àwọn ẹrúsìn ọlọ́run òun ni al-ulama òun làwọn onímọ̀ ibi tí al-Imamu Nawawi alayhi rahmatullah nínú Riyadu Salihina wọn nígbà tán sọ tó jọba yìí mo wá ń ka ṣẹ́rù kan fún jò ní tí àáfà wa al-Arnaout tí wọ́n ṣe tàkìrí jù díẹ̀díẹ̀ fún un àáfàá yẹn wá ń ṣàlàyé pé tá a bá ń sọ̀rọ̀ àlẹ́ùlámà tá a bá ti lè lo àlẹ́ùlámà mọ́ rò pé àáfàá àtọ́kẹ́ mọ́ lóga tọmọ náà wù tó ń dákéwúlẹ̀ tí sòkòtò ẹ̀ ń wọ́lẹ̀ tó ń dákéwúlẹ̀ tó fárùngbọ̀n tó ń dákéwúlẹ̀ tí àwọn ìyàwó rẹ̀ ń tán wọ mínísíkẹ̀t ike àdúgbò eléyìí ẹ̀ ṣe láìsà àlìmọ̀ limọ́ọ̀bà torí wípé tá a bá ń sọ̀rọ̀ àlè ùlámà àwọn àáfàá ní àlàámìlú náà bìílímìí àwọn àfáà tán ló ma wọ́n ní jẹ́mọ́ ẹ̀jẹ́ fún yín lápẹẹrẹ èèyàn jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ ó wá mu sìgá sí mẹ́díkù dọ́kítọ̀ léléyìn in tí wọ́n ti kọ́ pé sìgá federal ministry of health nígbà kan wó ni pé federal ministry of health warns that eh, tobacco eh, tobacco kìíní kan ìtẹ́kọ̀ eh, bẹ̀rẹ̀ kọ́ yẹn tobacco smoking is dangerous to your health pé mímọ́ mu sìgá ó léwu fún ìlera ara rẹ ibi tán ti bẹ̀rẹ̀ Nàìjíríà nù. No? ìgbọ̀nyàn ni smokers are liable to die young àṣewọ́n tó ọba ti ń fagbáná tó ń fa sìkà sí mú wàá kú ní rèwerèwe wọ́n dẹ̀ ń kú rèwerèwe lóòótọ́ ẹni táwa ń sọnù ẹwò ìjọba nàìjíríà láìpẹ́ ẹgbọ́n níwùsì táwa ń dìbéètì lórí ọ̀rọ̀ sìkà ṣé kankan ní ká má parí pé tí ó ti ní pé wọ́n impose heavy tax gbogbo tán bá wá ń rí bẹ́ẹ̀ wọ́n wàá divert ẹ̀ lọ sí health sector mo ní ah, àwọn ọ̀tá ọlọ́ àwọn ọlọ́pọ̀lọ́ kúkú ló ń darí nàìjíríà ẹni ẹ̀yin gangan mọ̀ pé nǹkan ọ̀njà àwọn èèyàn kú ó ń kó nira èmi tí ìmú ń kọ́ tí mo jẹ́ passive smoker tẹ́ẹ̀ jẹ́ kí n máa fín èéfín ìbí mú tó lọ́nà tó lè gbà kó bá mi ẹ tó wáá fìyẹn lẹ̀ ẹlẹ́ impose heavy tax lórí sìgá owó tẹ́ ẹ bá rí mbẹ̀ ẹ divert ẹ lọ síbi health sector ẹ fọ̀rọ̀ sìgá lẹ̀ owó tí èso owó sìgá gan owó petrol ṣe ẹ divert ẹ lọ health sector ọmọ Ọbásanjọ́ kò ní iye mílíọ̀nù tó kó nígbà Ọbásanjọ́ ṣe president abẹ́ẹ̀ ti gbàgbé ni ọmọ Ọbásanjọ́ obìnrin ìyàbọ̀ tí wọ́n sọ pé wọ́n fi sẹ́wọ̀n nínú ẹ̀wọ̀n ló ti ń ka newspaper nínú ẹ̀wọ̀n ló ti ń lo laptop abẹ́ẹ̀ ti gbàgbé ẹ má tètè gbàgbé nǹkan nàìjíríà ọmọ ọbásanjọ́ ó ní iye millions of naira tó kó jẹ nínú owó ẹ̀tì kìí sówó tobacco owó tó jẹ́ owó tí èso owó tobacco gan wọ́n ní kánáfẹ́tò lè ra ẹ̀kọ́ jẹ ẹ wá lówó tobacco àwọn tí ó kò jẹ́ ti dúró kò lè lọ ẹ̀ẹ́tì kankan ẹ̀ẹ́kò jẹ ni ẹ̀yìn sẹ́ni ọlọ́run débẹ̀ ọ̀tá ọlọ́run nìyí ẹ nífẹ̀ẹ́ masses ẹ nífẹ̀ẹ́ àwa mẹ̀kúnnù torí ẹ̀yin lówó lọ́tẹ́ fi gun bàálù ẹ̀yin ń gun bàálù bí ìgbà tèmi gun ọ̀kadà láti mùsùlùmù lè mọ́ṣálà tí mo ní kẹ̀kẹ́ náà fẹ́ẹ́ tó ní táàtì náírà tí mo sáré yọ mo tó ríyàn méjì inú mọ́tò mo tó sanwó wọn èlò lọ́jẹ́jẹ́ mọ̀ náìtì náírà ọ̀rọ̀ mi lọ́rùn ẹ̀yin àwọn aṣẹ́wó ẹ̀ ń darí wọn lọ London èlò ní trump rẹ̀ ó ní one point seven million ẹ̀ kó lẹ̀ ẹ̀yin kó lẹ́gbàá tẹ̀mí kó tẹ̀ náírà lẹ̀ ẹ̀ wá lẹ́dà ìfáàtì owó tẹ́ ẹ bá rí ẹ̀ẹ́dà bá tẹ̀ lọ ẹ ti rọ́lẹ̀ ń pa á ti mọ̀ pé rọ́ nìyí ìjọba tó bá dáńtọ́ ẹ̀kẹ́ pé kán bánu ọtí àti sìgá ni ní ti ń pa àwọn èèyàn tá a bá ń sọ̀rọ̀ pé èèyàn bẹ̀rù ọlọ́run innama yakhsha Allaha min ibadihi al-ulama àṣẹ àwọn míì tó lè bẹ̀rù ọlọ́run ẹ má ṣe mistake o nínú àwọn ẹrú sí ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bẹ̀rù ọlọ́run jù ẹni tí ó mọ ọlọ́run bẹ̀rù jù ló mímọ́ àṣẹ àlàámì lúnà bìrìlmì àwọn onímọ̀ tán ń lo ìmọ̀ wọn ni alùlámà àrọ̀bàní jù àwọn onímọ̀ bẹ̀rù ọlọ́run ṣé wá rí tẹ́nìkan bá jálá ìmọ̀ kan tó lóun lòun bẹ̀rù ọlọ́run dìrọ́ lọ́n pa àìmọye nǹkan tó ní mímọ̀ ọmọ pé téèyàn bá ṣe léyìí ládábà yìí níbẹ̀ níbẹ̀ aláìmọ̀ kan ò ní mọ̀ nínú bòmíì nínú Quran ní Suratul Baqara aya 159 ọlọ́run ọba tó ń sọ pé innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma kìtàbì linnasi fil kitabi ulaika yal'anuhumullah wa yal'anuhumul la'inun ọlọ́run làwá o. Hmm. ọlọ́ni ẹ̀rá wọn tí wọ́n ń fi ìmọ̀ pamọ́ wọ́n nímọ̀ wọ́n ti lọ kéwú wọ́n ti lọ kọ́ ìmọ̀ wọ́n wá ń fi pamọ́ mọ́ anzalna minal bajinat ìtawọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ nínú àwọn àlàyé wàlúhúdà àti ìmọ̀nà kùránì ọlọ́run wọ́n fi pamọ́ súnà ànábì wọ́n fi pamọ́ àwọn àlàyé tá a ṣe wọ́n fi pamọ́ من بعد ما من بعد ما بيناه للناس في الكتاب lẹ́yìn ìgbà táwọn ọlọ́run ti ṣàlàyé ẹ̀ a ti fọ́ àlàyé ẹ̀ sí wẹ́wẹ́ nínú tírà ọlọ́run ṣe wá rà wọ́n tó jẹ́ pé wọ́n ń fi ìmọ̀ ọlọ́run ọba pamọ́ yẹn húlà ìkáyẹ̀là àánú ọmọlọ́ ọlọ́run ọba ṣépè fún wọn ọlọ́run ṣẹ́bi lé wọn ọlọ́run gégùn lé wọn ọlọ́run ọba bínú sí wọn wàyẹ̀là ànàwó mọ́ọ̀lá iná gbogbo àwọn tó tún máa ń ṣépè fún yàn gbogbo àwọn tó máa ń gégùn lé yàn wọ́n tún gégùn lé wọn lórí nínú àwọn ẹyẹ nínú àwọn ẹja nínú àwọn èèyàn nínú àǹjànú nínú ilẹ̀ nínú koríko nínú ẹja inú omi nínú àwọn ẹranko inú igbó nínú àwọn ẹyẹ tí ń fò ní sámà gbogbo tí máa ń ṣẹ́bi léèyàn òun ló ṣẹ́bi lé wọn wàyẹ̀là ànàwó mọ́ọ̀lá iná Quran chapter two verse one fifty nine nìyẹn suratul Baqara again ọlọ́ọ̀ni iná lẹ́bí yaktumuna ma anzala Allahu kitab àwọn èèyàn kan tọ́já sí páwọn náà tó n fi tọ́lọ̀wọ̀n ọba sọ̀kalẹ̀ nínú tíra pamọ́ ni Ala Imran 187. وإذا أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه fanabadu wàrọ̀ àbúrò ṣe rá àwọn christian àti jew àwọn náà níwà burúkú yẹn lọ́wọ́ ṣe rí ìdòní nínú ẹni tó jẹ́ pé ó yẹ kéèyàn máa pìtì wọn pé ah máa ṣe òun làwọn christians wàláì ọ̀rọ̀ dàrú mọ́ àwọn christians lọ́wọ́ àwọn tọrọ wà á dàrú mọ́ lọ́wọ́ nù wọn ọbẹ̀ kókó ọbẹ̀ kọjẹ kan lè padà síbi òdodo nígbà tẹ́ ẹ bá sọ pé jésù lolúwa ẹ tún ní jésù lọ́mọ ọlọ́run ẹ tún ní ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run mímọ́ ẹ ní jésù kújọ jímọ̀ ó jí mọ́ndé níjọ́ tó kù yẹn sátidé sunday ta ayé ẹni mẹ́ta lọ́lọ́run ẹ ní jésù náà lọ́lọ́run sọ́jọ́ra wọn ọ̀dà ẹni pé kọ̀sọ́lọ́ mi lẹ́yìn jésù àwa ni tó jésù lọ́lọ́run correct tí jésù lọ́lọ́run ó ní bẹ́ẹ̀ ni jésù lolúwa mo correct jésù ó jẹ́ ọ̀dà fún ọ ó ní àmín jésù ó jẹ́ kó o soríire àmín ọlọ́run ní jẹ́ o soríire ọlọ́run ní jẹ́ ọ̀dà fún ọ ẹsẹ ìṣe pé ìfọ̀sọ́fọ́ ní pé jésù lọ́lọ́run tó bá gbà pé jésù lọ́lọ́run a jẹ́ pé fún ọ ọlọ́run gangan tó dá kò ní jẹ́ ọ fún ọ ó lẹ́ ń ṣépè mú ni àṣebó ní òṣèbó ní jésù lọ́lọ́run jésù ó sọ oríire o jésù ó jẹ ọ̀dá afọ́ o jésù ọ̀jẹ̀ kẹ́mi o ọlọ́run níjẹ́ mi rí ogun ṣèbó ní orí pé jésù lọ́lọ́run ajẹ́pẹ́ nǹkan sọpọlọ rẹ jésù ó ṣe àjọ lọ́run kí jésù ò tó ní nítorí mọ̀ pé wà láìkiri yóò di are very confused tèmi ló bíbélì yìí náà lọ wà ṣáájú jésù mose ti wá abrahamu ti wá tá ló ń darí ayé kí jésù ò tó dé wèrè ní kiri yóò ní orí yìí dàrú ní ẹ̀sìn ẹ̀sìn ń tàwọn èèyàn wá mọ̀ ìwòsàn tá à ń sọnù èmi àti ẹ̀ náà ní problem wàláì téèyàn bá ń spread irọ́ tó bá dà ní kan irọ́ gan òdòdòdò jésù kankan fún ẹ fìlà tí mo fìlà tí mo dání kọ́lọ̀ wo ni jẹ̀mọ́ tí mo sọ pé yẹ́lò mà ní fìlà yìí yẹ́lò ní tábà ní yẹ́lò níṣẹ́ wo yẹ́lò àfáàfù yẹ́lò níṣẹ́ yẹ́lò yẹ́lò white sí ni táwa mẹ́ẹ̀ẹ́dógún máa sọ pé yẹ́lò ni àtúndé èèyàn kan kún àdì sixteen àdì èèyàn mẹ́rin kún àdì twenty àdì forty àdì hundred àdì one thousand àdì one million kí làwọn èèyàn padà máa pè fìlà yìí yẹ́lò wíwá láti àwọn tó bá lójú ó ní pé eh, eh, wàláì ẹ̀kẹ́ pọ́ǹdì yẹ́lò ni wáìtì lélẹ́yìí ṣùgbọ́n àwọn tó wá ní wáìtì ní nǹkan ẹnu ojú àmọ́ tiwọn pé ah, bọ́ bá débi yẹ́lò bọ́ọ̀dọ́n yẹ́lò ní ti ṣẹlẹ̀ nàìjíríà nù everywhere all the posters ṣọ́ọ̀ṣì Jesus is Lord tó bá gbọ́ program ibi tó ti tó bá àyẹ̀sà kíyèsí gbogbo àwọn station wọ́n ti lùbẹ̀ pa tẹ́ ẹ bá ń gbọ́ ròyìn ní tìfún tẹ̀dọ̀ tẹ́ ń gbọ́ ti ajá àbálẹ̀ tẹ́ ń gbọ́ ti ẹ̀dọ̀ kí gbogbo ẹ̀ ẹ̀ láàrin àwọn ni wọ́n tó ń polówó ní ìsìn kéyí èmi lẹ́nu kódà torí pé bísínẹ́sì ni èyàn polówó ṣọ́ọ̀ṣì ké ẹ̀sìn kan ló polówó bísínẹ́sì ìdá mẹ́wàá wọlé now pastors are among the richest people in the world now Pastor Adeboye of Redeem is among the richest people in Africa he has private debt oríṣẹ́jáfọ̀ former camp president sẹ́nu jẹ́ẹ̀tì ẹ̀kan ti gbowó nàìjíríà abẹ́ẹ̀ ti gbàgbé ni tọ́nà ẹ̀tọ́ ẹ̀ka ẹ̀ka lọ́ra owó arms deal ẹ̀yìn ẹ̀ má tètè gbàgbé nǹkan ni olórí camp bàálù private jet ẹ̀ lówó nàìjíríà wà nù ẹ̀ ó ti mọ̀ pé owó nàìjíríà gan ní ìrarú jẹ́ẹ̀tì kò lè yé ọ àwọn pastors wà nù àwọn tó lówó lọ́jù ní nàìjíríà lónìí nù àwọn tó lo private jet àwọn pastors wà bẹ́ẹ̀ ìsọ̀kè pastor àwọn pastors àwọn pastors tí wọ́n pọ̀ gidi wọ́n ní private jet wọn eh, olùsímọ́ ní private jet ṣèbẹ́ ẹni kan jọ ní mọ́tò tí ń gùn bí ìgbà tí ó gbé wọnú àlùjá náà ní mọ́tò gùn mọ́tò millions of naira they are confused ṣùgbọ́n àwa tó já sí pójú ọ̀nà òdodo láwa àwa náà ò gbọ́dọ̀ fìmọ̀ pamọ́ gbogbo ẹni tó bá ti já sí pé torí pé nígbà tọ́lọ́run ọba wàídé àkọ́dà lọ́wù mẹ́fà kọ̀lẹ́dínà wútùlì kìtàbù ọlọ́run nígbà tá a ṣàdéhùn àdéhùn tó nípa almefak àdéhùn tó nípa tá a bá wọn yẹ̀wúdí àti nàṣàrà tá a fún tí a ṣàdéhùn àdéhùn yẹn ni pé làtúbá yìí nù náà wù ní iná ẹ máa ṣàlàyé ń tọ́wọ́ àná ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ẹ sì ní fi pamọ́ wọ́n wá gbé ọ̀rọ̀ ọlọ́run sẹ́yìn wọn tó sọ wọ́n dẹ̀ tí ó jìyà nìyẹn sẹ́rẹ́ mi àti yín náà ọlọ́run kó tó wa ṣe bí a sí àwa náà ti ń gbé ọ̀rọ̀ ọlọ́run sẹ́yìn kálukú wa ibikíbi a ti wà ẹ̀yin obìnrin tẹ́ ń tajà èèyàn wá rajà lọ́wọ́ yín yára sí bí ẹ̀mọ́ mọ̀ sí alẹ́ mọ̀ kọ́ da o ààyè tó borí lónìí èyí mọ̀ sí yìgì ilẹ̀ ẹwà àwọn ìyá ayéjọ́ ọmọ sí máa ṣe dáwà díẹ̀ díẹ̀ nìyẹn débi pé àwọn àfáà kan bẹ́nu ìlú wọn ní kàngan lé wọn bí àwọn pásítọ̀ dá kọ́ wá pamílé wọn àfi kó borí yes or no lónìí ní ìsìn kàngan mọ́sálásí àwọn èèyàn respect mọ́sálásí wọn wọ́n dẹ̀ sí yá alẹ́ wọ́n tó máa pariwo lásìkò tẹ́ǹkì o torí báwa náà ti rí sí pé ọ̀nà máa jẹ́ kẹ́ tó sí nílé ọ̀wá pàmí mọ́sálásí no ìwọ ọlọ́run kọ́lé fún ó sì ní kàn gánulé òfin ni ẹ bá ti fẹ́ wá pàmí bì àfẹ́kéyìn ọmọ tú irun ọkẹ̀ fi ṣe bí àwàdà ni ìròyìn ọmọ já sínú omi o àfẹ́kí ìròyìn ọmọ já sínú omi o ẹ máa fi nǹkan borí yín o obìnrin gidi ìmọ̀ sí rí ilẹ̀ o àwọn àfáà ayé jọ ọmọ ṣẹdọgbọn ṣe nù tó jẹ ẹlòmíì wọn wá borí tó wá fẹ́ apá kànga èyí tó jẹ́ mùsùlùmí nù wọn náà ó ń borí díẹ̀ díẹ̀ bọ́lọ̀ sí wọ́n pé ọ̀dọ̀ pé àyà ìbá sì dákọ̀ ọmọ wa lè ké o wọ́n wá lè ké o wọ́n kàn kúra ní díẹ̀ díẹ̀ yóò bá délẹ̀ à báwọn àfáà ìjọ ti ara ń lọ díẹ̀ díẹ̀ nìyẹn ṣùgbọ́n ọlọ́run ní káwọn yẹ̀wúdí àti nàṣàrà náà kán máa ṣàlàyé ẹ̀ wọ́n bá gbé ọ̀rọ̀ ọlọ́run sẹ́yìn àwa náà ti ṣe bẹ́ẹ̀ kọ́lọ́run forí jẹ́ wa kọ́mọ̀jà gbé tiẹ̀ sẹ́yìn ọ̀dà àáfàá ní pẹ̀lú aláyè tá a ṣe yìí anabi sallallahu alaihi wasallam anabi náà dá sí anabi ní man ta'allama ilman mimma yubtagha bihi wajhullah la yata'allamuhu illa liyusiba bihi aradan min ad-dunya lam yajid arfa jannati yawm al-qiyamah anabi sallam ó lẹ́n tó lọ kọ́ ìmọ̀ kan nínú fi máa ń ojú rẹ̀ ọlọ́ ìmọ̀ ẹ̀sìn nìyẹn ìmọ̀ ẹ̀sìn àbáwọn ọmọ mẹ́ta tó máa fi wojú rẹ ọlọ́run ọkọ̀ wa lọ ọkọ̀ bí kò ṣe pé nítorí ayé torí adùn ayé torí yòdò yìí ayé ànábì ni kò ní gbóòórùn àlìjànnà tó bá dijọ́ ọ̀gbìndì kò ní ṣe kí ni o kò ní gbóòórùn àlìjànnà Imam Abu Dawuda ló gbà wá kódà wọ́n láàbù rẹ̀ rà rọ̀dí aláàn wọ́n ló ti kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn mẹ́ta kan só ti rí àbí òye ó láwọn èèyàn yìí wọ́n ó jù wọ́n sínú ọ̀nà tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama sẹ́ẹ̀rán tí àdíṣe o àdíṣe ta kà níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn sẹ́ẹ̀n para wọn òun lẹni tó lọ kọ́ ìmọ̀ wọ́n wà ní wà innama ta'allamuta liyuqal lè sọ pé ti sọ wàkọ́lá nàbí sallallahu alaihi wasallam ànàbí tí wọ́n sọ ní àdíìtì mépe mọ̀nsú ìlà àní ilmi ẹni tí wọ́n bá bi nípa nǹkan kan nípa àlámọ̀ rí ẹ̀sìn àbí nípa ìmọ̀ tọ́jọ mọ́ mẹ́ẹ̀sìn fàkàtàmọ̀wù ọba fipamọ́ tó yẹ kó sọ ọba ní pé mi ò ní sọ olùjímọ̀ yẹ́wò mọ̀lẹ̀kìyàmà bí lè jámì mìíràn ìjánu náà ni wọ́n fi wọ́ lọ lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkìyàmà ìjánu ná ó túmọ̀ sí wípé àwọn tá a bá mọ̀ nínú ẹ̀sìn ẹ̀mọ́jẹ̀ àmọ́ àìdè lẹ́yìn pàwọn àfá akẹ́fún lálàyé tó rígbà míì èèyàn máa ń lo làákàyè èèyàn máa ṣe kí ni àwọn ìbéèrè kan bẹ orí pẹ́ni tó béèrè ó fẹ́ fi tako ẹnìkan jókòó ni ẹni tó sì fẹ́ fi tako bóyá lágbára ayé kan tó yẹ pé tó ọba dàn rẹ̀ tán ó lè ní wọ́n yẹ̀ ń gbà wọ́n lè ní ẹgẹ́ orí ẹ̀ mo ní ẹgẹ́ láyé ẹ̀ kò ní ṣe wá sí buwa mọ́ wọ́n náà ti bi àbú ìrírà láwọn ọ̀rọ̀ kan rí nígbà táwọn fìtínà ṣẹlẹ̀ tó sọ báwọn èèyàn pé àhẹ́ẹ́ tẹ́rí ní bẹ́ńkù méjì bá tú gbogbo ẹ̀ é tú àìmọye nǹkan lànà bí sọ fún mi nílò wọ́n fẹ́ tú fún yín lásìkò fìtínà àsìkò wàhálà kìí ṣe pé èèyàn fi mọ̀ pamọ́ o èèyàn lè mọ́ sọ àwọn àmà kan káwọn èèyàn mọ́ dá wàhálà alẹ́ sí yẹn lọ́rùn torí táwọn ìfẹ́ ṣe ni pé sẹ́ẹ̀rí pàápàá lásìkò táwa ti ẹ̀wà ìtàwọn ọ̀dọ́ tí wọ́n ní adab ẹlòmí ò pé ọ lórí fún òkè tí wọ́n fẹ́ ní mẹ́sìn wọ́n fẹ́ rìkọ́dù ohun rẹ ọbẹ̀ mọ̀ spreadẹ̀ ẹgbọ́n tó sọ yóò àfi dá fìtínà lẹ̀ ìgbà míì tó bá rí pé fìtínà ni kọ́ fìmọ̀ yẹn hàn ìní ọ̀dà alẹ̀ tó ju àǹfààní tí káwọn èèyàn mọ ìmọ̀ yẹn lọ́wọ́ ṣe àáfàá ló lè ṣe làákàyè láàrin yẹn ọlọ́run kó já sórí ayé àtọ̀ a máa tẹ̀síwájú ní orí àárín yìí tó bá di ọjọ́ mẹ́jọ abẹ lọ́run jẹ́ ká lè máa kọ́ máa ń torí tiẹ̀ gbogbo ọmọ tí a bá sì kọ́ jẹ́ kó wúlò fún wa ṣé ẹni tá a fẹ́ lò bí tá à ìjàmá káàdì kankan mú ṣé ẹ ráwọn tí àáfàá wa Mustapha Murad Subuhi ọlọ́run bá ní sanwó-ẹlẹ́sàn tí wọ́n kọ tíra àmì ní ábìlì mọ́mí bàbá yẹn fẹ́ sọ wá dẹni ọlọ́run ọlọ́run já jẹ́ mi rẹ̀ àṣẹ ní ìsìn àwọn ẹni ọlọ́run tí wọ́n bá tún lọ kọ́ ìmọ̀ wọ́n máa ń purify intention wọn wọ́n máa ń tún àníyàn wọn ṣe síbá tirẹ́lẹ̀ àtọ́parí yunifásitì kan tó ní first class táwọn lẹ́tọ́rà ń sunkún pé ah ah lẹ́gbẹ́jẹ́ ah ó bójú ah, táwọn tí wò fáwọn orí tè rẹ ah, ó jẹ́ pọ́pọ̀lọpọ̀ táwọn gan ọmọ ìwọ lọmọ ń sọ́ọ̀bù ẹ̀ fáwọn ah, ojú tó bòyí ti ba nǹkan jẹ́ òsì lé sí káwọn fóní no even if i'm not even covering my face i'm not interested in lecturing i'm not even interested at all ní tí màá máa ṣe ti wà nínú ilé tí màá dẹ̀ máa lówó lọ ṣé ẹ mọ akẹ́tọ́ fi dolówó ẹ mọ àwọn tán máa ń ẹja àwọn ẹja téèyàn máa ó ti ní mọ́sí máa ń ṣe àwọn specialist náà mọ́sí máa ń ṣe pé ẹyin ẹja ṣé breeding àbíkí náà máa ń pè ó lè bókàtà máa ń lò hàn ṣé breeding náà ni ó ń breed àwọn olóko àwọn ẹja kéékèèké yẹn ju fẹ́ńláì kàkọ́tà láwọn ó kọ́tà máa ń pè wọ́n ó gba in tó ń ṣe nìyẹn láàrin bí ọ̀sẹ̀ méjì oṣù kan ó ti dọbẹ̀ àwọn èèyàn wà kó yóò tún ṣèmí in tó fi jẹun nìyẹn nínú ilé ọkọ rẹ̀ so wọ́n ti ní bí àárín kan kọjọ́ bí sọ́kàwé ọjọ́ kan ibùn àwọn làwọn bàáfù àwọn kí ńlá ńlá ó sì jẹun lọ ó ní mi ò ní lẹ́tọ́rìn yín ẹ̀dí lẹ́tọ́rìn yín mú ó ní mo fẹ́ tọ́jú I want to be a full housewife I will have time to take care of my husband and my children and I will be making money from my house jama ẹ rò pé ọ̀rọ̀ rùn wàláhì ọ̀rọ̀ rùn ọ̀kan náà àwọn àáfàá wa sọ fún wa rí pé lọ sí ájínì Saudi ilé tí wọ́n dé sí ọkọ obìnrin ẹlẹ́yà ti kún Saudi ẹlẹ́yà ló ń mẹ̀tẹ́lẹ̀ ṣọ́ọ̀bù wa ń fẹ́ wájú lẹ́jọ́ ló ti ń tajà ẹ máa fẹ́ rajà ojú wíńdò ní ẹ lè lẹ́lẹ̀ gan ẹ kẹ́mọ̀ pẹ̀lẹ́ àrí ẹjọ́ máa sọ̀rọ̀ ẹlẹ́ bọ́yá ti sí owó ní débi pé ẹ máa wọ nàìjíríà báwà ẹ bá ra naira yóò tún naira or naira sí báwọn ọmọ nàìjíríà ṣe lọ rajà lọ́dọ̀ rẹ̀ lọ nàìjíríà lè wálé ni wọ́n kó wá nàìjíríà pé à wọ́n ó wò pé kí fẹ́ tó fowó tọ́pọ̀ tó báyìí ṣe jẹ́ kóun ti sọ́dá kọ̀ ẹ mọ́ gbàgbé ń lọ́wọ́ rẹ̀ ń tẹ́lẹ̀ náà tó ní o ọ wá ń sí tiẹ̀ ṣe rí lọ́dọ̀ tiwa náà ń bì tá a bá lọ bá a fa mi náà ṣe di tọ́ọ̀gì mọ́ lọ́nà lọ ó rò pé after hour ti nímọ̀ àti nímọ̀ náà ààrẹ èkó wọn lọ́kọ́ máa nímọ̀ nínú fámìlì wọn ìmọ̀tẹ́lómìn ní lójú ọwọ́ arrogant sọlọ́n pé irú èmi tí mo nímọ̀ tó báyìí mi ìwà ní máa bóbin lọ́wọ́ ẹ̀wọ̀n pé mi ń dàrẹ́kítọ̀ àtòyìnbó obìn no wàhálà tó bá competent òyìnbó obìn tó bá wà lè ṣe ẹ̀yìn i don't shake women i'm a responsible and god fearing man gbogbo èèyàn lọ́mọ́ láyé pé mùsùlùmí èsè kí ni o mùsùlùmí èbómi lọ tó bá kọ́ńtẹ̀ jẹ́ kán sáàkì rẹ̀ ibiṣẹ́ yẹn wà ríṣẹ́ mi tòtún lóore jùlọ ọ̀pọ̀lọpọ̀ a máa ń bẹ̀rù ṣèbó dídí former deputy governor wọn lẹ́kọ̀ọ́ nígbà ìtàn ní Babangida president ìtàn yẹn bẹ Nàìjíríà dòní ní ọ̀bọ̀ Babangida lọ́wọ́ Babangida ní pé òun mọ tó tó gbà lérò ẹni yẹn padà jẹ́ náà àwọn tó jẹ́ èèyàn ńlá Nàìjíríà yìí náà ìwọ ni first class eh, student ní yunifásitì obìnrin ẹni kọ́ máa fi ń gift ọkùnrin ẹni kọ́ máa fi ń gift i don't shake hand with public kì í ṣe pé o disgrace yẹn tó fẹ́ fún ẹ wọ́n rí ọtún olùjáàbò wọ́n sọ pé tó olùjáàbò ìbò ọkùnrin lọ́wọ́ náà lọ́wọ́ lójú ti òun ni àfa ìfẹ́ ká jẹ́ ni ọlọ́run pẹ̀lú pé ká kọ́kọ́ ìmọ̀ nítorí tọlọ́run ìwọ̀nba tá a bá tún wá mọ̀ ẹ jẹ́ á gbìyànjú àti máa lò ó ká má fi pamọ́ tá a bá ń lo ìmọ̀ tá a fi pamọ́ ọmọ ń jẹ́ kímọ̀ ọ̀pọ̀ ó sì máa ń jẹ́ kímọ̀ lálùbáríkà àbẹ̀rẹ̀ lọ́jà sunu yáyé àtijọ́ mi làlùkìyàmà jẹ́ kímọ̀ wa ó ní ọ̀dẹ̀ forí àwọn ẹ̀ṣẹ̀ wájú wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant asalaatu alaykum wa rahmatullahi